káká igbó dí káká òògùn kùnkùn bírímù bírímù adíàfún òsè máa gà níjú ojú ń páwo òsè máa gà lóhun òrí jẹ òun òrí mu Ọ̀rúnmìlà wá pé bá òkànjú ilé ayọ̀ máa dé Ọ̀rúnmìlà pé bá òkànjú ilé ayọ̀ sì ń bọ̀. ṣe o. <laughs> báwo ni. àwọn aráàlú òyìnbó kọ́. àwọn aráàlú òyìnbó wà báwo dẹ̀ ni. dáadáa ni. ǹjẹ́ mo bá bàbá ń lé. Ah, bàbá àìpẹ́ yìí ló jáde wọ́n lọ sípàdé ẹgbẹ́ wọn ó lè máa pẹ́ kó tó dé. Hmm, ok bá mi fi eléyìí jíṣẹ́ fún wọn sọ fún wọn pé ìgbìyànjú wọn àtàdúrà wọn gbà lórí mi ìwọ náà wọn náà gba eléyìí kó fi ra nǹkan wọ́n sọ fún wọn pé ó máa pẹ́ díẹ̀ kí n tó padà ṣùgbọ́n màá tún padà wá yọjú sí wọn kí n tó lọ. ẹ lè má gbàgbé taṣọ tẹ́ ni ẹ máa bá mi rà bọ̀. no no no problem tí bá padà wá màá bẹ kó dání. okay take care. ẹ bá mi káwọn ara lé. wọn á gbọ́ wọn á gbọ́. ó dàbọ̀. yeah dàbọ̀ thank you. báwo ni. fine báwo ni iṣẹ́. Hmm. iṣẹ́ da iṣẹ́ dùn iṣẹ́ dùn dùn dùn. really. ní news. Hmm. mo gbọ́. a ti win contract to worth forty million naira. <laughs> oh, Annie, mm. I am so happy for you. Inú mi dùn fún àmẹ́jèjì mi torí oríire yẹn ràn àwọn ni so inú èmi ń lu fún àmẹ́jì àmẹ́jì la kó oríire. <laughs> kí la fẹ́ ṣe ń sìn. kí la fẹ́ ṣe a máa celebrate ẹni. really. yes yes ìwọ ló máa wọnú kitchen yẹn lọ wà á wọ oúnjẹ tó bá dáa tó pàlàtẹ́ bò wà á ṣe. ìwọ fìyẹn lẹ fi mi kí ni ìwọ fẹ́ jẹ. n tó bá ti ṣe lẹ́nu èmi máa wá bí ṣe máa rí wáìn tó dáa nulẹ̀ máa bọ́ sí balance máa wá wáìn tó rẹ̀. Okay, um, fún mi jacket. Okay. Um, but yeah. Mm, mm. Ìwọ ni tinú ẹ̀ bá ń dojú ẹ̀ máa pa mọ́ra ni. Ìwọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀sìn kò wá ní ẹ̀ eh, ilé contract kan forty million ọkọ̀ honey, I'm mọ̀ pé mi náà ò ní sọ̀rọ̀ ẹ̀ àmọ́ ah, ah, àwọn náà rí lára. Ó bẹ́tà bẹ́ẹ̀, ó bẹ́tà oh better. bẹ́tà bẹ́ẹ̀. Àwọn aṣọ tí mo latest designs New wọ́n aṣọ orí wọn Even in you. Very beautiful material, cherry. So, cherry lace, boil lace, àwọn latest in town. Very expensive. Mọ̀kìtẹ̀ bá wọ̀, ṣẹ́ni kó bá kọ́ Hey, yín mu. Káyọ̀dé ṣé lọ́wọ́ ọdún tó bata wa tá a wà yìí tó rí ìlú èbó tó dé ló ti rówó dá gbogbo àrà tó tó báyìí káyọ̀dé ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí o. Hmm. bọ́ máa mi kí ló tún ṣẹlẹ̀ sí i èwo ló fa ọ̀rọ̀ ẹ̀rù bíbànú ilé yìí sí. Ah, níṣẹ́ tó o dé yìí ilé méjì ńláńlá ni mo gbọ́ pé o ti rà sígboro èkó ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì mẹ́ta àyìnmọ́yé àwọn èèyàn ló tún fún lówó ńláńlá nínú ẹbí ọ̀sẹ̀ tó kọjá lọ́ra lẹ́ẹ̀ka kan sílùú wa dúró na káyọ̀dé ṣé wọ́n ń ka owó nílùú èbò ni àbí wò la mọ̀ bẹ́ẹ̀ à èmi ò ní í gbà o èmi ò ní í gbà. mami irú sọlẹ́nu wo lélẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ wà nù kí n lọ sílùú òyìnbó kí n tẹpá mọ́ṣẹ́ kí n dẹ̀ kó èrè oko wálé ni. káyọ̀dé èmi mo bí ọ má pàjá lọ́bọ̀ fún mi àìmọye àwọn èèyàn nílùú wa ni wọ́n lọ ìlú èbó tí wọ́n lọ́dún márùn ètò lọ́dún mẹ́wàá nítorí kó wálé wọn rí ìdá mẹ́ta èkó bọ́ ọ. mami mami ẹ yé sọ mí lẹ́nu náà ẹ yé sọ mí lẹ́nu ẹ lè forí àdàbà wétà tí o rò iṣẹ́ ọwọ́ tèmi lèmi ń jẹ o iṣẹ́ ọwọ́ mi mò ń jẹ o. àbó ni wọ́n ṣe ṣe tiẹ̀ dúró náà jẹ́wọ́ fún mi bó o lo ṣe ṣe tiẹ̀ tó fi rí bẹ́ẹ̀ káyọ̀dé owó òjijì lélẹ́yìí owó ìyọ̀ mọ́ èmi ò sì ní dákẹ́ ìní gbà fún ọ káyọ̀dé ìní gbà o. ẹ kí ló dé ẹ̀gbọ́n mi ká àbọ̀ jàre. kí ló dé àtijọ́ àtọmọ tí mo ń gbọ́ ariwo yín bí mo ti yọ ni mo ti ń gbóhùn yín. màmá àgbà ẹ bá mi kìlọ̀ fábúrò yìí. ẹ kìlọ̀ fábúrò yìí kọ́ ẹ́ sèmi lẹ́nu o ṣó ti yé yín kò dẹ̀ kí n ṣẹjọ́ yín èmi tí mo kó ẹjọ́ mi tí mo wá ń rò fún yín ni bí ó ṣe bẹ́ẹ̀ ní rí ogbó sọ lẹ́nu yìí máa ṣe fẹ́ mi ẹ ó bá mú yín ẹ o gbọ́dọ̀ kẹjọ ẹ̀rọ fún ọ lóbi ẹ ẹ̀ ń gbọ́ kí ló dé ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ ara káyọ̀dé ni mo mọ̀ bá sọ tọ́mọ̀ ká gidi borí yìí mo máa ń sọ fún un bí ọmọ ṣe dáa fún un tí ò ní ṣìṣe mọ́ ni. èmi ò sì ní gbà fún un ò ní yé wí o èmi ò ní yé wí èmi ò lè gbà fún un bí tiẹ̀ ò ṣe ní bàjẹ́ ẹni mo rán mọ́nu tí mò ń sọ o lónìí móríwá yìí o ìyẹn sì ní dáálé. bó bá sọ̀rọ̀ ara ẹ̀ pẹ̀lẹ́kùtù ló máa fi sọ. ó ti kú òlọ́rọ̀ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi ẹ mọ́rọ̀ kú ọ̀rọ̀ tiẹ̀ ó ti mọ̀rọ̀ wọn mọ òde èjì bá a bá fẹ́ bá wọn sọ̀rọ̀ tó dẹ̀ fẹ́ kọ́ gbọ́ sùúrù ló máa fi bá wọn sọ o àìjẹ́ bẹ́ẹ̀ àmọ́ ṣá o bí iṣu ẹni bá tú a máa fọwọ́ bò jẹ ni. iṣu tó tú dáadáa nu o bí iṣu bá fọ́pọ̀ mọ́ mi gbogbo ayé ní orí toríta gbangba là á dà sí èmi kọ́ èmi ò lè fara mọ́ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ń pariwo ẹ má jẹ́ ọba tèmi jẹ́. díẹ̀ ṣá díẹ̀ òde tí mo ní ó máa sinmi lọ lé nìkan. ẹ wo ẹ má bínú ó ti yẹ múra látàárọ̀ káyọ̀dé náà ní dá mi dúró ẹ̀jẹ̀ rè múra. Mm. láago mélòó ṣáà tètè lọ. ọ̀rẹ́ tọ́lọ́hún bá tún ní ká tún wí ní ńlá yìí tí wọ́n ń wò yìí o bí ó ṣe ṣe èyí tó ṣe láti jẹta yìí à torí láti jẹta yẹn inú mi ṣáà ń dùn ní wo kódà wọ́n fún mi lóúnjẹ ńlé mi ò lè jẹ. eléyìí ti bọ́ sí náà wọ́n ti bọ́ sí no doubt. àmì. tó bá wà lóòótọ́ pé wá ó wà lẹ́yìn dọ́kúmẹ́ǹtì yẹn. ṣe lè. wọ́n ní ká different proposal wa lọ́tún alábùjá mo ti pe secretary company yẹn ó ti ní a máa lò bíi three days pẹ̀lú àwọn. Eh. a ti lè fi store gbogbo àwọn kìíní yẹn out. so so ọjọ́ mẹ́ta la máa lò lù lábújá báyìí. bẹ́ẹ̀ni mi máa ń fẹ́rù àwọn iṣẹ́ ńláńlá tó tún wá ní orin àjò nípa olúwa lè enjoy ara ẹ̀ lọ́hùn. <laughs> ká máa múra àbújá ló fún wa báyìí sìn kó ní kálukú yá máa lọ di gbádàgbọ́n ẹ̀. ó lè kù sọ́wọ́ ọwọ́ ẹ̀ ló kúkú sí. ah ọwọ́ mi ló kù sí kẹ̀ èmi akin akànni ọmọ akíndélé fi yín lẹ̀ fún mi. Ah. ọ̀rẹ́ wá wọlé yìí ṣé kò ṣe ń pé chama yẹn wọn máa lọ gbìyànjú àti fẹ́ tún gba nǹkan lórí ibi because èmi náà gbọ́dọ̀ ni mò ń wòye. Ah, àwọn eléyìí wọn ti drop cost list wa fún wọn rẹsì accept àwọn eléyìí ń ṣe àwọn kọ́mpútà wọn lọ́gbọ́n àwọn máa dúró lórí ìgbà ìjọba náà fún yàn rí ìgbà. bẹ́tà ṣe owó wa kà. bẹ́tà lọ́ọ́ máa jẹ́ àṣìṣe fún oníṣẹ́ o. Mrs. Àbáyọ̀mí bí ẹ̀kẹ́rin lè léyìn sí ní tàti run test tí mo dẹ̀ ṣe ń sọ fún yín mo dẹ̀ ṣe ń sọ fún yín pé kò sí nǹkan kan tó ṣe yín. mo ń gbẹ́ ara yín lọ́kàn sókè kò sí àìsàn kankan tó wà lágọ̀ọ́ ara yín tó lè fa kẹ́yìn àtọkọ yín má rọmọ bí medically both of you are fine. lóòótọ́ lẹ ti sọ fèmí àtọkọ mi láì mú iye gbà á pé àwa medically okay àmọ́ dókítà èmi rò pé bóyá ọ̀rọ̀ kan wà tẹ́ẹ̀fẹ́ sọ lójú ọkọ mi ń lèmi ṣe ní kí n padà wá rí yín láyé ọ̀tọ̀ ó yẹ lè ṣàlàyé fún mi àwọn àgbà bọ̀ wọ́n ní tí ojú ò bá rí ọkàn kí n kẹ́gbẹ́. ẹ fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ madam nǹkan wà nǹkan tó dẹ̀ wá ń bẹ̀ ni pé ẹ fẹ́ ara yín lọ́kàn balẹ̀ ṣé eléyìí sì máa tún fa àìsàn míì sí yín lágọ̀ọ́ ara a máa gbé yín dìgbàdìgbà káàkiri torí pé ẹ ń disturb ara yín lórí nǹkan tí ò tiẹ̀ sí there is nothing wrong with you ẹ̀yin àtọkọ yín wà ok ẹ gbàdúrà àbí ẹnìkan ti sọ fún yín gbọ́dọ̀ ò gbàdúrà mọ́ God at his own time á gbàdúrà yín á dẹ̀ fún yín lọ́mọ ẹ lọ fọkàn balẹ̀ madam. ẹ ṣe mọ dọ́kítọ̀ ẹ ṣe mo dúpẹ́. mami, ṣe rí pèmí àtọkọ mi náà ò dúró. À ń gbìyànjú. Àwa dúró lórí ilé ìwòsàn nìkan. Gbogbo àgbo tẹ̀ ń gbé wá pátápátá là ń lò déédéé. Màmí, ibi tọ́rọ̀ yìí dé. Èmi rò pé àsìkò Ọlọ́run lójú o. Ọkọ mi, wo, kì í ṣe pèmí náà déédéé látẹnu mọ́ ọ ara ah, ah, bíi amọ ló ń ta mí bíbí ni mo bí ẹ mo dẹ̀ gbàdúrà sọ́lọ́run ọba kọ́lọ́run jẹ́ kí ìwọ náà bí yàn. àmín èmi náà bí tèmi. àmín o. ìyá Kẹ́misọ́lá ṣé ẹdẹ lè jẹun báyìí. máa jẹun. ó ní àwọn aṣọ kan tí mo bá yín rà tí mo ti ní mo máa kó wá fún yín tí n bá bọ̀ lọ́dọ̀ yín tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ kúkú fẹ̀ kókó yẹn náà. ṣé ọ̀rọ̀ ẹ àwọn wò omi tútù ni kò kọ́kọ́ fún mi náà kò sí wàhálà kàn mí bọ̀. Ah, àbáyọ̀ wàláì tẹ̀lé àìsàn ọ̀bìnrin bàbá ńlá ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi wọ́n sọ pé àwọn iléeṣẹ́ ńláńlá méjèèjì yìí ló pawọ́pọ̀ ṣe pọ́jẹ́tì màá ní bàbá ńlá irọ́ ni. àwọn nǹkan tó lágbára wà àwọn kan mọ̀ ọ́n má sọ̀rọ̀ àìtẹ̀lẹ́ wọn kọ́ host wa náà àwọn ẹgbẹ́ tí host wa ní sàrẹ́ fún wa pé ọ̀la la máa pàdé àwọn oníṣẹ́ tí ó tún jẹ́ second company. Ah, ó ga o ẹnu ìtiwa náà ló máa jẹ́ ọlọ́run á wa ṣe ọba tó ti fún wa ṣe ò ní padà lẹ́yìn wa ta fún mi lè àpárí hello. hello dear báwo ni báwo ni iṣẹ́ làbújá. kò kọjá àfaradà àbújá wà ń bẹ ẹ àdúpẹ́ fọlọ́run. ṣé kò wá stressful ṣá. à ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ mi ń kọ́ ń bẹ̀. wo ọmọ ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi bíbá ẹ̀ wàhálà ẹ̀ pọ̀ i want to talk to my daddy ló ń sọ látàárọ̀ when next tó bá máa travel by máa di ẹrẹ̀ mẹ́rù ẹ̀. ẹ jọ wọn máa lọ because wàhálà tó ń fún mi ń bìbà ẹ pọ̀ o. Ah, ah, kí n ti mẹ́rù bíi ti bá o kí ló le tó yẹn ah, kí lọ́mọ mi fi ṣe é ọ̀. Oh. <laughs> sọ bójú ló ń kàn ọmọ a máa tó di big boy báyìí sí ẹ fẹ́mi fẹ́mi má dá ọmọ ẹ lóhùn o ti gbọ́. ẹ ó fẹ́ bá a sọ̀rọ̀ ok ok ok ó dà fún ó dà fún. <laughs> báwo ah Bọ́láyọ̀mí ṣé wàá pa. báwo ni aya wa pẹ̀lẹ́. Ah, ẹ má dá lóhùn ẹ mọ̀ kọ́ ọmọ dáàdi ẹ̀ nífẹ̀ẹ́ mi. <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. oya talk to daddy. ilé ọkọ ra mi. shut up he's not your uncle you call him daddy. ẹ eh, eh, eh, fọmọ mi lẹ fọmọ mi lẹ o awúráwo ni ọjọ́ pé mi lọ ń kú lọ awúráwo lèmi àti ẹ. Ah, ah, irú irú rọ́bìṣì ò ní. hello Fẹ́mi. hello daddy. no no no no no. Don't let me hear that from you again, no. He's your second daddy, oh. Don't call him uncle. Oh. Yes. Okay, no wahala, no wahala. When I'm coming back home, I'll get something good for you, okay? That's my baby boy. <sighs> Tẹ́ bá dẹ̀ ríra yín ẹ̀jọ̀ máa bára So sọ ìtòkù. Báwo dẹ̀ Okay. Màá tún máa pè é All right, yeah. Love you. Okay, baby, love you too, darling. Bye. All right ẹ ṣe dẹ. I want to talk to my daddy ṣé o dẹ̀ ti bá dáàdi ẹ̀ sọ̀rọ̀ so. ọ̀gá àbáyọmí máa ronú bó ṣe máa ń ronú yìí lémi o jọ́dún yọ náà èmi náà mo pẹ́ ti gbìyànjú gan lórí ọ̀rọ̀ àìrọ́mọbí ẹ̀ ṣùgbọ́n àní dákẹ́ náà ni tó láì dákẹ́ níjó mobe mòbè mòbè jòjò mòbè sórí ìgbàgbọ́ mi wípé ọba tó láyé náà rọrùn fi wá sílẹ̀ lórí ọ̀rọ̀ yìí á ṣàánú wa láìpẹ́ láì jìnnà ìwọ náà dọlọ́mọ. Hmm, inú mi tẹ̀dọ̀ pé ìwọ náà mọ̀ pé à ń gbìyànjú àárọ̀ ju gbogbo nǹkan lẹ̀ sọ ilé ọwọ́ ọlọ́run lọ́wọ́ á ṣe ètò dá. ọlọ́run á ṣe ètò dá màdà jọ ẹ jájáde jájáde ẹ jájáde. gbọ́dọ̀ mọ tó wà lẹ̀. wá. Wow ọmọ tó bá ti ń ṣiṣẹ́ déédéé ó ní láti lásìkò gbádùn jájáde ká gbádùn látàárọ̀ láti tó táì mọ́rùn ṣe gbogbo ìwọ́n tiẹ̀ ti tún tilẹ̀ ohun èmi ò tí ì tú kọ̀ọ̀kan yìí jájáde jájáde jájáde ah, ọ̀rẹ́ èmi ò rí sí gbogbo kiri the It's climax bits. Ẹgẹ́ mi àmì ṣe ló bí ṣe ló bí ṣeré ṣeré ló bí ṣe ló bí ṣe ló bí ṣeré ṣeré ló bí ṣe ló bí ṣe ló bí ṣeré ṣeré no be ṣe no be ṣe no be ṣeré ṣeré i'm not the mr macaroni tẹsánpọ̀ra ẹ̀dí bẹ́sì i am mr spender tó spẹ́ndì owó lójoojúmọ́ ìbálòpọ̀ mr spender pàdé mi lórí youtube ìbálòpọ̀ mr spender pàdé mi lórí tara. Money, money, money every day. Money, money, money every day. Money, money, money every day. Money, money, money every day. Yasule Tarafa kò ní burú fún wa ká má lè nà o. Spending money like say no tomorrow. No tomorrow. I say money speaking bullshit talk. Mo ní gbogbo ẹnu sọ mo ní go believe me when I finish Ghana must go on the spot. Spending money reach sílẹ̀. I'm balling like I'm Ricky Rose. No be ṣe, no be ṣe, no be ṣe, no be ṣe, no be ṣe, no be ṣe ṣeré ṣeré no be ṣe no be ṣe no be ṣeré ṣeré no be ṣe no be ṣe no be ṣeré ṣeré. àwọn ọ̀tẹ̀ Mr Macaroni fẹ̀sọ́pọ̀ rẹ̀ dìbẹ́sì. I am Mr Spender tó spending owó lójoojúmọ́. Ìbára ni Mr Spender pàdé mi lórí YouTube. Ìbára ni Mr Spender pàdé mi lórí Tara. Àwọn ọ̀tẹ̀ Mr Macaroni fẹ̀sọ́pọ̀ rẹ̀ dìbẹ́sì. I be Mr. Spender tó spending owó lójoojúmọ́. Ìbálá ni Mr. Spender pàdé mi lórí Yipti. Ìbálá ni Mr. Spender pàdé mi lórí Tara. Money money money every day. Money money every day. Money money money every day. Money money every day. Money money money every day. Money money every day. Money money money every day. Money money every day lẹ́gẹ́mi àmì. ìyá káyọ̀dé ẹ jọ kí ni káyọ̀dé ṣe fún ẹ tó fi ń pè lólè tó fi ń sọ pé mọ̀kànmọ̀kàn abọ́ mọ̀ pé tírẹ̀sì bá ń pàkúta ẹnu oníbàárà kan lọ́yẹ̀ká ti gbọ́. bàbá ọkọ mi ọ̀rọ̀ ò rí báwọn ṣé tí mo bá rí ntọ́jọ́ mi lójú tó yà mí lẹ́nu lára káyọ̀dé tí n bá sọ fún ṣé ẹ̀ṣẹ̀ ni. ẹ̀ṣẹ̀ kọ́. tẹ́ ẹ bá rí bí káyọ̀dé ṣe ń bo owó nu jẹ́ tí káyọ̀dé náwó káàkiri bí ẹlẹ́dà ní tí mo sọ fún un lónìí mórí wá. will you stop that? so torí pé káyọ̀dé ń ra àwọn ẹbí bàbá ẹ̀ lọ́wọ́ sìn ó ti ṣẹ̀ nìyẹn ẹ ṣó yẹ kó o máa wà báyìí. ìyẹn ló ń bí ẹnu àbí ló ń tẹ ẹ lára kó má ṣòro fáwọn ẹbí bàbá ah, ah. ẹ àbí. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi báyìí ni ó ṣe ìyé mi báyìí ni ọ̀rọ̀ kúlẹ̀ kan. bàbá ọkọ bàbá ọkọ mi ẹ má ru ọ̀rọ̀ yìí lọ síbi tẹ́ ẹ̀ ń rò lọ́hùn o kékeré lè tẹ́yìn ń sọ nípa tí káyọ̀dé ń fowó ṣeun tẹ́ ẹ bá mọ tí káyọ̀dé ti fowó dá lára káyọ̀dé ti kọ́lé jọjà burata ní àwọn ilé ńláńlá ó ti ra mọ́tò gudugbẹ gudugbẹ ilẹ̀ ló tún lọ jáǹtì rẹ̀rẹ̀ yìí ọ̀dà náà nígbò ní káyọ̀dé rè ìlú èbó tó dé tó má dúró owó bá ń bọ̀ tí wọn ò ní lè sọ̀rọ̀. ìyá káyọ̀dé jókòó sórí ntí èèyàn bá mọ̀ ṣe láyé yìí bíi dán ni ikún ní tí òun bá ń lọ láàrin oko ẹ̀pà ó ní gbogbo ẹ̀pà máa ń kó sóun lẹ́nu kórókóró torí pé ó mọ̀ ń pa ẹ̀ ní òṣì ló ń jẹ́ ta ló mẹ́ẹ̀rí owó ló ń jẹ́ mo bá ìtàn ah, ok o fẹ́ kọ́ mẹ́ẹ́ lọ kó má mú nǹkan bọ̀bẹ̀ ọmọ bàbá òǹkòkò. rárá o rárá. ìyá káyọ̀dé eyín tí ajá fi ń bọ́ ọmọ ẹ̀ ṣeré òun ló fi ń bù jẹ o má jẹ́ kí n tún ẹ́fà gbọmọ pé òun fìtìnà tó bá sọ fún mi pé òun tẹ́tí òun wàá rí pípọ̀ ojú mi. ire o. Ah! káyọ̀dé kò burú. ọ̀rẹ́ ẹ̀yin jókòó bá mo dé tẹrùtẹrù my darling you sit down here. ṣé wàá báyọ̀ owó ló ṣe dákun pa àwé tì ìwàǹdé ni ẹ̀ títí ẹni ṣé wàá rí gate ló wà ní ẹ̀gbẹ́ mi yìí títí mi ni gbogbo àjọ máa wà pọ̀ lálẹ́ yìí ni. hello. Hi abó ìrántí wọn ni lánàá ní club. mo rántí mo rántí. Kate ẹ jọ ẹ fira ń lọ́kàn balẹ̀ kí ẹ dẹ̀ jẹ́ kí gbogbo ọmọ flow bá ṣe kókó yìí. kí lápò àbáyọ̀ kí ni ìtumọ̀ gbélé náà. ìtumọ̀ kí ni ṣe bísí kọfẹ bọ́sà lẹ́ni wà ní gbogbo ètò lọ́nṣẹ́. wo ọ̀rẹ́ fún gbogbogbòjú bẹ kò mí ni kò gbalẹ ságbójú tó dáhùn tèmi gan ló ń gbágbójú ṣùgbọ́n nǹkan tí mò ń tọ́ àti sọ fún ẹ ni pé fàájì àwáyé wa ṣe ni má dọ̀là rẹ ọ̀rẹ́ mi torí pé kíní òde òde òde fẹ́ òde fẹ́ má dọ̀là rẹ já lọ ṣe fàájì kí ni mo ṣe fàájì oya oya oya oya oya. Yeah. So jọ ìwà àdé tèmi nìkan ẹ fìlà tó ṣeré fún. kò sí wàhálà. ó ń tèmi ìpàdé wa bí oyún o bẹ́ẹ̀ ni kí ni mo dẹnu dúró. kí ló wá dé tó òun òbí Are kò lè tó yẹn nà ó ṣe é láìkì mi. ẹ má ẹ má tù ẹ má tù. Ah. ẹ ẹ ẹ. Ambo, talo o Ambo. ló binu ambo. bẹ̀ Talo ń ah <laughs> ìyá ọba ẹ mo wá rí bọ́dé mo jí mi là gọ́bà má gbà mí o àrọ́ bá fi lọ bá pa. dèndéndéndé àwa ni ẹlẹ́yà. ta sọ fún ẹ pé ọba ni ọmọ mi àbí bó ló ṣe àǹtí ní. Ah! ẹ má gbóyà ọba ṣe rí àwọn àgbàkan àgbàkan tí wọ́n mọ̀rìn tí wọ́n tó mọ oyún náà kára wọn àwọn ni wọ́n jóyè wa pé kò dìgbà téèyàn bá wá láti ìdílé ọba kí wọ́n tó máa pè é lọ́ba ṣé ẹ rí ọ̀gá téèyàn ń ni. adé wà lérí ẹ̀ ìrùkẹ̀rẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ọba ní. <laughs> ọlọ́run pa ẹ lé sọmọ mi bẹ́ẹ̀ lé. ọba wà láàfin kódà olórí gan bẹ́ẹ̀ yẹ̀ wò. <laughs> ẹ rọra o ẹ rè wá ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. gan ṣì na gan shi na gan shi. ọ̀rọ̀ ah. lè gbádùn ni. ẹ lẹ́ bí o. Ah, mami ẹ rárá mà ẹ bá wa rí ẹ bá a lẹ́nu oúnjẹ yẹn. ẹ rárá mà ẹ káàbọ̀ mà. Mm. mọ́mí kí ni kí n ṣe fún yín kẹjẹ àwa náà ṣe ìjẹun tán ni mà. Ah, um, Màámi. Akọ̀jẹ́. Ah, eh, Àgbàlá kò jókòó. Ẹ eh, wò sáré wá sọ̀rọ̀ dùn kọ́kọ́ tó fẹ́rẹ̀ òun gbọ́ná kó fún mi ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni mo bá wá bí àbọ̀rọ̀ nǹkan múmu ni mo bá wá bí ni mo wọnú ilé kí n má rí ọmọ kó pàdé mi pé girama ẹ káàbọ̀ níta rí yín sí náà nìyẹn ẹ nǹkan wọ́n ti jẹ́ sáyà ráyè ẹ jẹ́ sórí ibi tẹ́lẹ̀ ẹ jẹ́ sọ́rùn ibi ti kẹ̀kẹ́ rẹ̀ ẹ máa jẹun bí ẹni gbọ́jọ́ kú ẹ̀. bẹ́ẹ̀ ni jẹun. báwo ṣe bá ti sọ fún yín àmọye ìgbà àti rí doctor wọ́n ti carry out series of tests lára wa wọ́n lè kó máa yé wa wípé kò sí nǹkan tó ń ṣe mi àti ìyàwó mi sùúrù ní ká lọ ní àmàdọ́lọ́mọ láyé àwa náà jókòó. mi sọ pé ẹ lọ sọ́dọ̀ dókítà o àmọ́ ẹ túbọ̀ gbìyànjú ni ẹ ṣe síwọ ẹ ṣe sẹ́yìn ẹ ṣe sọ́tún ẹ ṣe sósì. Ah, ah. màmá àbáyọ mi ẹ̀yìn ẹ kù díẹ̀ káàtó téèyàn bá dé pé èèyàn ń tojú bọlé káàkiri bẹ́ẹ̀ pé èèyàn ti yóò tán nìyẹn ń wá bẹ́kùnbẹ́kùn. ọ̀rọ̀ bẹ́kùnbẹ́kùn kọ̀kọ́kọ́ lè léyìí ó jàre ah, ah. a máa bẹ́ẹ̀ sọ nǹkan lọ́dún yìí ni mo fẹ́ rí ọmọ ọmọ mi bó bá ṣe máa ṣe. ọ̀rọ̀ àbá wa drink wa. tútù bá tutù dáadáa wọ́n máa mú nǹkan máa mú nǹkan lọ́dọ̀ nínú ọ̀jẹ̀ kọfí ẹ̀ pòǹgbẹ náà ṣe gbọ́. báwo ló ń bọ̀ ẹ̀jẹ̀. hello ah, ọmọ akin tó gbọ́dọ̀ ṣojú báwo ni akin ọmọ akin kí ló wí ọ̀hún oh. a ní contract kan lẹ̀ ah beautiful beautiful ó mọ tó máa ṣẹlẹ̀ wàá fún mi ní two hours eh? màá join ẹ later cause màá mi wá ọ̀dọ̀ mi sìn ẹ tá ti rà á lè wo bá ṣe máa work out gbogbo proposal modalities yẹn no problem no problem <laughs> ah, àwọn àgbà ìpàdé mi. ó ṣe máa lóun lóyún fún mi. bó ṣe sọ fẹ́mi náà nìyẹn o ó nítorí pé òun ti pè é pé pé pé pé o gbé fóònù òun lòun ṣe sọ fún mi. oyún báwo ah, orí mi kàn orí mi kàn yẹn àbáyọ orí ẹ̀kọ́ kí ni báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí àbáyọ mi ṣé o mọ̀ pé téèyàn bá ń wá owó lọ lọ́nà tó pàdé yìí lọ́nà ó yẹ kó máa jó kó máa yọ ni because tó bá lówó òun gan tó kò ń ṣe yìí ló máa fira ni wow this is the right time o to celebrate this very issue tá à ń treat yìí o ṣé o o mọ̀ wípé ó ti tójọ́ mẹ́ta tá a ti ń tọrọ oore yìí lọ́dọ̀ ọlọ́run ni kó tó di pé wá ṣe fún wa ọmọ ọmọ ọmọ ọmọ ọlọ́run wá dá wa lóhùn tó tún sọ nǹkan míì lẹ́nu no no no no no no. torí pé ó wá láti wrong direction kí ló fẹ́ kí n máa sọ fún Kẹ́mi Sọ́lá tó pé bábọ́ pé obìnrin kan ló fún mi ta báyìí fẹ́ kí n máa ṣàlàyé. ṣé wọ́n fẹ́ lọ sọ fún Kẹ́mi Sọ́lá ni àbí wọ́n jọmọdé wá ọ̀rọ̀ tó wà lé yìí ọ̀rọ̀ òjọ̀gànjọ́ tó palẹ́wọ̀ ẹ̀tù ni o tó bá délé kò ní lè sọ tó lóun gan fẹ́ tẹ́ wá fílẹ̀ fẹ́ mi jẹ́ kí mi handle ẹ̀ torí master plan àní mi wọ́n fi yẹn lè jẹ́ káwọ̀ gbòòrò ká lọ celebrate issue yìí jáde jọ́ọ́nù jọ́ọ́nù níṣó. ilé celebrate ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ̀mí ẹ̀yìn mi ni kò tẹ̀lé mi mo mọ ibi tá à ń lọ o gbé mọ́tò tẹ̀lé mi o gbé mọ́tò tẹ̀lé mi ọwọ́ lọ́wọ́ kílò wa ọ̀gbẹ́ni tẹ̀lé mi. ẹ ṣeun bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín o àwọn olúmọlẹ̀ adé dúró tì mí. àṣẹ hmm. káyọ̀dé tí peter wá sọ ń kọ́ báyìí o ẹ wo bàbá mm-hmm. èmi ò lè ṣe yẹn o mm-hmm. mi ò lè ṣe yẹn rárá. ọ̀dà mm-hmm. a yóò bá pé ojú tí ò wo náà tí ò wo oòrùn ojú ọ̀hún ìbánikalẹ̀ o ọ̀sùn. mi ì sùn bàbá. wọ́n wá pé ojú tó rí ibi tí àbà fọ́ ń kọ́ ojú ọ̀hún bọ̀ wá ríre ni sọ̀rọ̀ rí. So, ó lè koko lónìí nù ń bọ̀ àdẹ̀bọ̀ bá dọ̀la. ẹ ṣeun bàbá ṣùgbọ́n ẹ̀yin náà ẹ máa dákẹ́ ẹ lè dákẹ́ ẹ̀yin gbogbo nǹkan ò lè máa lọ báyìí gbogbo nǹkan ò lè máa lọ báyìí bàbá. káyọ̀dé ọ̀dà àmọ́gbọ́n àmì dákẹ́ o ọ̀rùnmọ̀lẹ̀ ọ̀mùgbà rere wa hmm, káyọ̀dé gbọ́dọ̀ o hmm, yọ̀ọ̀dà. kékeré ẹ̀ ní àdó agbára gidi mu ẹni ìnájà ìgbàyẹ̀kú di méjì lára dẹni. ok ẹ ṣe gan ni o. ẹ ṣe madam. ṣe gan. ọkọ ọmọ tó kọ. yẹ́n àmì tí màá rà bẹ́ẹ̀ màá wọ màá wọ step ẹ̀ bẹ́ẹ̀ dé. ọkọ yọjú. ẹ̀yin mi nìyẹn o. yẹ́n hmm. ara màá yọ bí ṣe ń yọ ẹ ah. <laughs> ah, máa yọ bí ṣe yọ ọ̀yà ọ̀rọ̀ agbẹ́sẹ̀ ọ̀rọ̀ agbẹ́sẹ̀. tó bá ti lọ já mi lẹ̀ tán sẹ́yìn mo tún lè má rí ẹ mọ́ fún ìwọ̀n oṣù kan. ah my dear má bínú má bínú eh, ṣorí bá ṣe rárá ṣe iná jẹ́ ká ṣe máa ṣe bẹ́ẹ̀ ni torí nǹkan méjì kan torí ìyàwó mi ni. ìyàwó ẹ kí wàá lè mi. ìyàwó mi náà jẹ́. ẹ eh, next time wàá ní ìyáálé mi. Hmm, ó dáa o torí ìyáálé ẹ hmm, má bínú o dẹ̀ tún ọmọ wọn kan mo ti ń ṣètò àti wá apartment tó dáa kó fún ẹ cause mi like ibi tó ń gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ yẹn. ti gbọ́ màá lò sọ bẹ́ẹ̀. ah ẹ tí mo bá sọ pé màá ṣe nǹkan máa ń ṣe ni máa follow it to logical conclusion ni máa ṣe nǹkan tí mo sọ yẹn o lè tí wàá rí nǹkan kan o bímọ láyà tàlàfíà kọmọ wà láyà tàlàfíà kọ́nà wà láyà tàlàfíà wàá wá rí nǹkan tí màá ṣe fún ẹ gbogbo èyí tí ṣe kékeré ṣe ni. Hmm. màá lẹ sọ. bí mi ṣe máa ṣe tèmi nìyẹn drop ẹ màá wà pẹ̀lú ẹ tí ilẹ̀ máa fi ṣú. ojú mi á orí mi máa kọ̀rẹ́ kẹsẹ̀ mi rìn kọ̀kànlá àjọ ayé mo dábọ̀ látọ̀run jẹ́ kí n lè kó orí mi ojú mi á rí etí mi á gbọ́ ayọ̀ ọ̀nà àyà dára ẹ̀dùn àgbọ̀ fàṣẹ sí orí mi. nine la máa jí. honey hmm. mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọkọ. Ah, kẹ́mi ọ̀rọ̀ wo nìyẹn tí ò lè dọ́là náà. Hmm? o mọ̀ pé wọ́n ní orí ọmọ ní pọmọ́ wáyé. èmi rò pé kò. Cool kò fẹ́yàwó kejì. àbáyọ̀mí ọkàn ń wò mí ni ò fèsì sọ́rọ̀ tí mo sọ. ọ̀rọ̀ òṣèlú ni kí n fèsì sí ọ̀rọ̀ dáadáa ni kí n fèsì sí ọgbọ́n òótọ́ lọ sọ lóyún ni àwọn ọmọ fọlọ́ọ̀mẹ́ òun kò mo lè gbà kó bá mi sọ má bá mi sọ lóko bẹ́ẹ̀ mọ́ ó ti gbọ́. Eh, eh, má bínú mo ń ṣeré ni eh, mo kàn ní kí n pull legs ẹ ni. wíwéré kéré wo nìyẹn báyìí tó fẹ́ pa mí ni wọn náà ṣáà mi ṣe nífẹ̀ẹ́ tó ó mọ pé lẹ́yìn ẹ̀mí òbí tí mo tún lè fẹ́ tó ẹ̀ wọn náà má fi kú yàwá sí má fáwọn yàwá sí ni àpẹ́ fáwọn pẹ́pẹ́pẹ́ àwọn ah, máa bá mi ṣe irú kẹrìnmẹ́rin mo ti gbọ́. Mom, Penny, it's just pulling your legs.

àmọ́ mo mọ̀ ṣá pé káyọ̀dé fọkàn ẹ balẹ̀ ká má dẹ̀ dákẹ́ àdúrà nǹkan tó dáa ó fàdúrà èyí tó kù díẹ̀ káàtó ó fàdúrà. wò ó káyọ̀dé òótọ́ ọ̀rọ̀ lèmi ọ̀bọ̀ sọ o bẹ́ẹ̀ ni ó di dandan kí n bọ́ sòótọ́ ọ̀rọ̀ tọ́ra ìwé bí àkú bẹ̀ ọ̀rọ̀ agbásínú bí ọ̀bá ṣe lóòrọ̀ bọ́pẹ́ títí yóò ṣe lọ́jọ́ alẹ́ o kò sì sí bí èèyàn ó ṣe tajẹ ìpẹ̀láyé tí ò ní gbowó òkúta nígbà tọ́rọ̀ délẹ̀ ní ẹ̀sìn wọn náà mọ bó ṣe rí ìwọ gan fúnra rẹ mọ̀ bí tọrọ tí wọ́n wà bọ́rọ̀ sí wàá rí ìbáyìí kó o tún ẹrù rẹ dì ní o ṣùgbọ́n ẹrù tó wá fẹ́ tún dì í fi tọ́lọ́hún tẹ́lẹ̀ ní o torí tó bá tún rí bí ìta kọ̀ọ̀kan èmi ọ̀pariwo kódà ariwo tí ń wà á pa nísìn yóò ju tàtẹ̀yìnwá lọ o gbogbo ayé ní ọmọ ntájọ tètè lè fi jó torí mi ò ní la ojú mi lẹ̀ kí tàlùbọ̀ ó wọ̀ o kọ̀ fi tọ́lọ́hún tẹ́lẹ̀ ní o. ìyá káyọ̀dé ètò sọ̀rọ̀ náà tó àbọ̀rọ̀ la sọ fọmọlúwàbí wá dénú àdòdìdì òun náà ìṣọmọdé. ẹ fi wọn lẹ ẹjọ́ máa sọ lọ ṣé bọ́n ti ní àjẹ́ tó bá máa pọmọ jẹ wọn ò ní rí ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀ ẹ̀ ń ṣe mí ẹ̀ tún dúró tì ní àbí ó dá mi lójú wípé inú yóò dùn sí oríire tí mò ń ṣe. bẹ́ẹ̀ ni kò parọ́ èmi ò lè nífẹ̀ẹ́ sówó tí ò mọ̀ owó burúkú owó tí wọ́n mọ̀ díẹ̀ èmi ò lè nífẹ̀ẹ́ sí o ah, kódà tó bá tún ṣerú ẹ̀ ariwo tí wọ́n pa yóò ju tàtẹ̀yìnwá lọ bí bá wá sọ̀rọ̀ yóò lé mi àjẹ́ ẹ eh, ẹ eh, ṣé kò jọra wọn ni ẹ dẹ́bi lóhùn ṣé kò jọra wọn ni ṣé wàá rí o ṣé ti rí àjẹ ojú yín yẹn èmi ìlú màgbà lọ́wọ́ yín. ẹ fún mi lẹ́nu iṣẹ́ ìṣẹ́ ẹ fún bẹ́ẹ̀bì. ó ti da àbúrò bàbá ẹ̀ ti dé àná. Ah, ìwọ yọ àdá ó yọ àdá ti yẹ ibo ló ti gbọ́dọ̀ tó. màá rí kó ṣáà yín máa filẹ̀ o ẹ lọ tọkọ. irọ́ bàbá ẹ̀ ló tọ́. má dà irọ́ dàdí kí ló dé tẹ dé sásìkò yìí wo bí wo bí ọmọdé ò ní rí yá àti bàbá ẹ̀ kò lóhùn ọ̀rọ̀ lọ́hùn má dà wá. ìyẹn kọ́ ni solution sórí orí fífẹ́ òun kọ́ lóògùn orí fífọ́ àjókòó àsọ̀tì out ah. kẹ̀kẹ́ lọ sí mímu. kéèkì kéèkì. Ah, ah, ajá ìyá dìgbò olùkí owó ẹ̀kọ́ wọ gbó. màá túlẹ̀ o màá túlẹ̀ o èèyàn kéèyàn Ah, tí káyọ̀dé mo sì ń sọ fún o tí káyọ̀dé mo ń sọ fún o káyọ̀dé bẹ́ẹ̀ ta mi ládàá. ọlọ́run oúnjẹ kò bọ́ ah. mami ẹ ẹ eh? lè ṣàfihàn ìfẹ́ nípa kan sí o ah. sọ mi bẹ́ẹ̀ ni ẹ ti ẹ̀ má bẹ́ẹ̀ ni kankan sọ torí mi fẹ́ kẹ́mi sọ láti gbọ́. kí ló dé kí ló wà ń bẹ̀ tí o ti bẹ̀ kúrò ṣé mọ́jìjọ́ máa kọ́ lọ́mọ kùlùbọ́ ni ẹ ṣàlàyé fún un. mami nǹkan tí n bá fẹ́ nǹkan bá mi fẹ́ mi ti fẹ́ kí n kọ́ gbọ́n ṣe ti gbọ́. o ti ọ̀rọ̀ ẹ̀gbọ́n ti yé mi ó ti ẹ̀dá bó ṣe sọ yìí òṣàjẹ́ ń pé méjì obìnrin òde inú ó ti yé mi báwo wà ní ibi tí ó máa dúró sí ṣé a sọ́dọ̀ mi ni àbóṣì máa wà nílé mi. ọ̀dọ̀ yín báwo ò tí o èmi náà ti ń bá wọn abániwálé mo ti ń bá wọn sọ̀rọ̀ pé kàn bá mi wá tó bá dà so máa jẹ́ kó wà ń bẹ̀ màmá. èmi ẹ̀ gan màmá lè máa lọ bá ń bẹ̀ <laughs> ẹ̀ <laughs> ti dà bẹ́ẹ̀ ti dà pẹ̀lú àwọn ọ̀ṣẹ́ jẹ́ jẹ́ lọ tọ́jú ọ̀ṣẹ́ mi lọ ó lè wá nǹkan tó máa jẹ. kú jókòó aya mi inú mi máa dùn ó àfọ̀n agbókò wọ̀ agbóhùn yá agbóhùn ọmọ ewé kan báyìí kò ní bọ́ lára igi kọ́lọ̀ má mọ̀ sí bó o bá ti ń fọ̀tún kúnlẹ̀ bẹ́ẹ̀ ló máa máa fi tòsì dìde lágbára ọlọ́run pẹ̀lẹ́ kí ni o fẹ́ jẹ kí ló fẹ́ mu. màá mi máa ẹ ti ń fojú alákọ̀wé wo nìyẹn mo ń ṣe kọ́lẹ́ kó sí ìbàyò bíi iyán àmàlà ẹ̀bà sẹ̀mú fùfú. lóòótọ́ délédélé ni tẹ bá ṣe yàn máa jẹ. pé tí n bá gúnyán fún ẹ wàá jẹ máa ṣe fún ẹ. ẹ wá gbọ́ o má jẹ́ kọ́mọ yìí ṣe wàhálà o ipò tó wà ipò tí ẹ gbọ́dọ̀ ṣe wàhálà rárá. kò sí wàhálà fún màmí. ọ̀pẹ̀ ǹdán ni ǹdán ni gidi. ó máa ga o ìyá káyọ̀dé okòkù irọ́ ọ̀dà okòkù o. bàbá ọkọ mi jáforíjì <sighs> bá a bẹ káyọ̀dé wọ́n láà tèmi torí tọ́lọ́. ìyá wa ẹ dìde jẹun bàbá yìí. àmì ẹ̀ dìde tí ò bá jẹ́ ọlá àtìyín tí mo rò ìyá káyọ̀dé òtún ẹrú tó ń dé ibi o àtọ́ kò tẹ̀rú tó ń dé bí. ẹ kí ni mo ṣe. kí ló ṣe ìyàwó ẹ bá sọ̀rọ̀ kí ló ṣe ọmọdé tàìdé ó fi èpè wé ọmọ ọmọ wa gbèsè tiẹ̀ dé ó wá ń bá gbé kí wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ń ṣerú ẹ̀. ìṣépè fún káyọ̀dé amọ̀ràn lásán ni mo gbọ́ ọmọ mi lọ́sàn-án dàjẹ́. exactly mama àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí ta ni o mọ̀ wípé àjẹ́ àná ló pa ọmọ jẹ àyìn náà wo ká bọ́mọ wí ta ìbọmọ wí ká dẹ̀ mú ọ̀rọ̀ ọmọ lọ pàdé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ah, ìpàdé bò ó ẹ gbà mí. àìmọ̀rọ̀ gbé kalẹ̀ ló ṣe ìyá káyọ̀dé o àwa tẹ̀dẹ̀ ń wò yìí àwa kì í ṣe ìyákíyà o kò dẹ̀ sáàjẹ́ ràn wá àwọn òsì rẹ̀ ní títí ń dáa kábínú ẹ̀ kò mọ̀rọ̀ gbé kalẹ̀ ni tá a bá wá ní ká dà á lẹ̀ ká tún ṣe àgbogbo tí ìyá káyọ̀dé ń bá káyọ̀dé sọ yìí òdodo ọ̀rọ̀ ni. mo mọ̀ pé ẹnì jẹ́wọ́ awo ọ̀dájú lẹ ṣe ẹnì jẹ́wọ́ ntẹ́mi sámọ̀ ní pé ẹjọ́ ọtí torí ọlọ ẹ bá ìkejì yín sọ̀rọ̀ kó tú káyọ̀dé lẹ̀. ṣé ẹ gbogbo ohun tí mo ti ń sọ látòní ni wọn á bímọ mi nínú ara mi kí n sì dè mọ́lẹ̀ ọmọ tí mo jìṣẹ́ tí mo jìyà lé lórí kí n wá dè mọ́lẹ̀ láì ṣe wúrẹ́ ah, ah mo ní wọn lájẹ àbí káàtì ẹ̀ wá pé wọn lájẹ gan ṣé gbogbo fámìlì yín kọ́ ni wọ́n ti run tán ni. àbẹ̀wò nìwọ ẹ̀dá nínú ẹbí yín débi pé kí n lájẹ kí wàá máa wò yín ràn kí n má ti tán. ẹ very good very good wọ́n lè má fún ẹ lágbára láti pààyàn ó lè jẹ agbára ká kọ́lé ká má rò ó ṣerúfin ẹ̀yin náà ẹ wò ó lè jẹ ń tẹ́ fún ẹ nìyẹn. yẹ́sọ̀ lè ṣé àwọn yòókù náà kọ́lé àkọyọrí bíi tiẹ̀ yìí ah. bí wọ́n ṣe yan tiẹ̀ ni àwọn yòókù kọ́lé wọ́n sì soríire ìwọ lọ́mọ ibi tó o ti fẹnu kọ́. Ah, èmi ọwọ́ bàbá mi mi ò mọ tẹ́ ṣe. èmi kan. Eh, n tó tiẹ̀ ṣẹlẹ̀ di bàbá wa ṣe rí nípa pé ká kọ́lé ká má ìparí ẹ̀ ká kó sí ẹ̀yẹ kì í ṣe tuntun a máa ń kọ́lé mọ́ni lára mọ́ra wa lára ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Dangote ṣe kọ́ tiẹ̀ àbí no bẹ́ẹ̀ni Mike Adenuga ti kọ́ tiẹ̀ àti Wálé Babalákin wọ́n kọ́ mọ́ra wọn lára ni alájẹwọ́n fámìlì wọn ni wọ́n kọ́lé mọ́ra wọn lára Dangote àti Michael Denuga àbí kí ló ṣe pé ó lè fi ti ẹ wé ọwọ́ ìka òdọ́gba ọmọ olówó làwọn ẹbí wọn náà mọ ìrọ̀ àti. àjẹ́ òsì fámìlì wọn ni. màmá inú mi dùn ṣe ń sọ̀rọ̀ o èmi rí pé yín ti túwọ́ ọkàn mi dẹ̀ balẹ̀ ìkejì yìí ni kẹ́ ẹ bá wa bẹ̀ ṣé àwọn pé ìṣíwò ìkòròwò ohun tá a bá dìjọ wò gẹ́gẹ́ ló ń gún mo ti ń sọ̀rọ̀ ọ̀fẹ́ yẹn á ti máa yé yín ẹ jọ tẹ bá dé mítìn ẹ tébù ọ̀rọ̀ káyọ̀dé eyín tó ti ń jẹran kò yẹ kó jẹgun ẹ tébù ọ̀rọ̀ ẹ bójọ́ sàn bó jálẹ̀ lẹ bá ṣe mítìn ẹ gbọ́rọ̀ ẹ yẹ̀ wò èmi àbáyín bẹ́ o ṣùgbọ́n iná ẹ bẹ̀rẹ̀ ayín ojú òní tì yín o. ee mo rí mú ètè sọnù ohun tí bàbá ọkọ ẹ wí fún mi sì ni pé èmi náà o àjẹ́ ni mí. ẹ wo àǹtí mi ọ̀rọ̀ rí o lè sí ẹjọ́ ọmọ kórìbóbo ẹ lọ torí gbogbo ọ̀rọ̀ sísọ ẹ̀ tí n bá ní kí n fèsì ọ̀rọ̀ fún nǹkan bàjẹ́ o ẹ mà pàlásọ̀ bàjẹ́ ni mí ń balẹ̀ jẹ́ ẹ jẹ́ lọ. awitọ́ ló ń kọ́lé àkọ́kọ́. ẹ jẹ́ lọ. ọ̀nà ọ̀dà tó fi bí kọ́lé ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀rọ̀ ẹnu ẹ̀ ẹ lọ. Mr. Bayomi. Doctor, tó lè kẹ́ yọjú sáwọn tẹ́ bá ti dé. ṣé wọ́n wà sí ti ah mr bayomi èmi ní kẹ́rì mi tẹ́ bá ti Can you tell the doctor? actually we tried our possible best àmọ́ àyètò lọ́jọ́ ṣe rárá ọ̀rọ̀ yìí ò yé mi. Mr. Abẹ́lùmọ̀ ilé ti ti kèézì mi àwọn méjì là ń sọ. ọmọ. àwọn méjèèjì àti yàtọ̀mọ́. Mr. Abayomi. Abẹ́lùmọ̀ nífẹ̀ẹ́ kẹ́rù ní rárá olóhùn tó ṣe létò ṣùgbọ́n àṣírí tó máa dá padà fún yẹn I don't want you to think about it about mo pẹ́ ọlọ́mọ àṣírí àná. sorry ó mà ga o irú àjálù burúkú wà nílé báyìí. lágbára. ọlọ́run aṣọ wa o in fact àdánwò ńlá gbà nílé ìjẹ́ látọ̀dọ̀ ọba tó ní wa o kò dẹ̀ sí kóòtù kankan tá a lè gbé ọlọ́run ọba lọ lẹ́yìn ká gbà fún un káde máa bẹ̀ ẹ́ pé kó ṣàánú wa nínú ìtakora wa sí ṣàdákùn ìwọ nìkan náà ni problem tí mo ní báyìí ọlọ́run ló fún wa òun náà ló gbà á o torí mo mọ̀ ẹ́ o jọ̀ọ́ akin fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́. ètò ìṣẹ̀lẹ̀ yìí ò ṣe àtọwọ́ ọlọ́run. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ṣé yẹn lè máa fura sí ìyàwó lé. fura sí ìyàwó lé bíi báwo kí ni títí ìyàwó lé pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn wọn mọ nǹkan kan pẹ̀ síbí láàrin mi àti ẹ̀ náà ló wà. òròjọ́ kan báyìí ni kẹ́misọ́lá pè mí tó ń sọ fún mi wípé aáwò òun kì í lọ fẹ́yàwó mi mo sọ fún lọ́jọ́ ìkémi ìfẹ́ gbọ́ ọ̀rẹ́ mọ́ ó dẹ̀ lófin ìṣeré pẹ̀lú nǹkan tó wá ṣẹlẹ̀ ń sìn yìí mo ń fura pé ó ti gbọ́n kankan ni. ọ̀rọ̀ tó sọ yìí ló jẹ́ kémi náà rántí o ní ìbọ́pẹ̀ mi náà lórí ọjọ́ kan tó jì tó sọ pé. lálàá sàn kò yọ̀ mí mo lálàá pé ọkọ yọ̀ mí fẹ́yàwó mi nínú àlá yẹn ìyàwó yẹn lóyún ó bímọ but sórí lọ́jọ́ kan mo mo kọ rí pé èèyàn kọ́kọ́ déédéé ó yí ìbọn fún ìyàwó àtọmọ. ìyẹn ò lè ṣẹlẹ̀ sọ́rẹ́ mi ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí àti pé alágọ̀jà rẹ̀ gbòòrò àwọn nǹkan báyẹn kò ní alágọ̀ jẹ́ ká sùn oníṣègùn lágbára ọlọ́run ṣùgbọ́n jásùn jásùn jásùn. My dear. My dear. My dear. A ní kò jẹ́ ká sùn. Ṣé o ṣọ́ pé ọkùnrin Yomi ò fẹ́yàwó síta tasha. Àbí? Àbí kí ni? ṣé ṣé ṣé wọ ló fẹ́ yàwó fún ni adé sọ fún ẹ̀rọ ṣe gini jẹ́ ká sùn mo ti stress ara mi jù lánàá mo dẹ̀ ní èlò tí máa ṣe láàárọ̀ la jọ jọ. dájúdájú àwọn ọmọbìnrin méjèèjì yẹn wọ́n fi gbígbọ́ ṣaláìgbọ́ ni o wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ látara nǹkan tí tọ̀dọ̀ tiẹ̀ sọ fún ẹ̀yìn tí tèmi sọ fún mi àbí kí ló fìl. àmọ́ ṣé kò ṣòro sọ fún ìyàwó ẹ nípa tó ṣẹlẹ̀. what o fọ́nìṣà sọ fún ìyàwó mi ṣé wo mọ̀ pé nǹkan tó bá ti kàn yín ti kàn mí ni tí mo mọ̀ pé nǹkan tó bá bójú ó bá mú lọ́rọ̀ tó wà ń gàǹdì láéláé. kò sí wàhálà àwọn máa jẹ́ kó yé kẹ́mi sọ́lá wípé ẹdìyẹ ìrànà lọ̀rọ̀ yìí mo ṣe máa jẹ pé. jọ nítorí Ọlọ́run take it easy o àbáyọmí o mo fọlọ́run bẹ́ẹ̀ take it easy o. ìbànújẹ́ mi ò bá ẹ kẹ́gbẹ́ ẹ̀tẹ́ èmi ràn mú àpèrè orí máa gbọ́ tòwúrọ̀ tọ̀sán talẹ́ mi kó yege. yege ojú mi á rí rẹ ojú mi rí rẹ o etí mi á gbóhùn ayọ̀ ọ̀nà mi á dára àdúrà wa ṣe bọ́ tó òun ọba tó. ẹ ṣe já wèrè ni wèrè bù èso ni kíni kíni kíni tí mo ọba tó ọba tó ọba tó ọba tó wèrè wọnú lé yìí ṣé mo sọ pé mo jọba rí ni àmì sọ pé ìran mi kan jọba rí àmì mo fọwọ́ ọba lọ yín ni wọ́n bá tún gbọ́ tí wọ́n sọ pé ọba tó ọba ọ tí wọ́n bá tẹ̀ bọ́ ọ nínú lé yìí máa jọ yín lójú ọba tó kọ ọba ṣẹ́kù ni. Ah! ẹ̀tẹ́ wá dé nìkú aṣọ ọ̀gá ọ̀sìn ọ̀nà tí wọ́n gbà yọ sí mi lọ́tẹ̀ yìí ọ̀dà. jáwèrè ni kí ló tọ́ kí ló pọ́nlẹ́ fún sẹ́pọ̀ ó ṣèrè ni kẹ́mi sálá. kí ló ṣẹlẹ̀. lọ́tọ́ ló fún mi jẹ́rẹ́ àbí rọ́bì ṣòye lè ṣe kí ló fún àkàrà iná. iná wà tí tán mi ìpa náà lè wọ́n ní. bolo wa iná olówó àti tọkọ fìmílẹ̀ náà kó lóko kó lọ kó lọ́dọ̀ mi náà àjẹ́ òṣì máa pẹ́ fún mi my friend ògùn ọ̀bẹ ìṣẹ̀lẹ̀ ni. kò rọwọ́ mi. ọ̀bùnrin náà wọ́n sí my friend màá bá yìí máa rí ọ̀nù. ah Abáyọ̀mí mi ì rí ẹ. orí mo fún wa mo wọlé sí mo wọlé mo dó sí. orí ọwọ́ mi. mi ò rí kankan. orí yé wàhálà dé níbo ló ti ń bọ̀ kí ló ṣẹlẹ̀. mo wọlé fọ́nrán mi ìbàyìí sí mo dúró mo dúró sí ìbàyìí o dẹ̀ paná mọ́ mi lójú. kò fẹ́ ṣe mí lè ṣe é. a ní mi ìpaná iná wà títọ̀. bàyà fúnra pété fún mi lọ́tọ́lá fún mi jẹ̀rẹ̀ lọ́tọ́lá lọ́tọ́lá fún mi jẹ̀rẹ̀. ó rí mi ó rí mi. mi ò rí ẹ. a mo gbé mo dá ọlọ́ta ní máa pè. a bàbá. ẹ wọ́n dànù ẹ ń um, kẹ́mi. What if I'm gonna walk right now? Get me! Ẹ̀tọ́ náà yìí náà ẹ̀tọ́ náà náà. Àpèrè orí máa gbọ́, tòwúrọ̀ tọ̀sán talẹ́ mi kó yege. Yege ojú mi á rí rẹ̀, ojú mi rí rẹ̀, etí mi á gbọ́, kétí mi gbọ́ ohun ayọ̀ mi á dára dúró. Ẹ ǹlẹ́ Mr. Bayo ṣé ẹ lọ́wọ́ mi àtọ́. ẹ tí o ẹ tí o. ẹ rí mi rárá. dókítà ẹ jọ̀ọ́ ṣàánú mi olóhùn orí olóhùn orí kòkó náà. madam ẹ fọkàn balẹ̀ ẹ̀yin náà ṣáà ń bá ti gbẹ̀tẹ̀ ti dé àdáwọ́dó lórí ọ̀rọ̀ wọn. mo mọ ẹ gbìyànjú. a ṣe máa ma try náà ni à ní dáwọ́dó rárá ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà ọlọ́run á dẹ̀ fún wa ṣe àbí nǹkan tí mo sọ yé yín. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ madame ẹ fọkànbalẹ̀ kò sí problem ẹ fọkànbalẹ̀ ẹ jẹ́ kí n sáré ṣe àwọn òkun láìpẹ́ ń sì máa tún padà wá wò ní ẹ jẹ́ fọkànbalẹ̀ madame. Abáyọ̀mí orí mi. mo ń gbóhùn ẹ. kò dé ọlọ́run ọmọ mi ò rí kókó ibo ló ti kó eléyìí ibo ló ti kó eléyìí. Mr Sunday ó ga o ẹ̀yin ti London ẹ kò gbàgbé mi ṣá àwọn ìwé yẹn fẹ́ rèé bíi mélòó ṣé ó pọ̀ tó yẹn ni kò ń ṣe wàhálà owó ti dé nìyẹn owó ti dé nìyẹn wọ́n fẹ́ ní kíákíá ẹ má wọrí èmi á gẹ̀tẹ̀ àní ẹ má wọrí sẹ́ máa gẹ̀tẹ̀ tí bá dẹ̀ ti gẹ̀tẹ̀ máa pè yín mo lè gẹ̀tẹ̀ sẹ́ ẹ tí bá ti gẹ̀tẹ̀ máa pè yín ẹ bá mi kí fámìlì ah ọlọ́run ṣé o. ìwọ ṣàfọkànbalẹ̀ láàrin ọjọ́ méjì sí mẹ́ta tí bá dèlú òyìnbó máa fẹ́ tó ẹ ránṣẹ́. èmi gbọ́dọ̀ tún farabalẹ̀ bá yín wá létí tí mo bá ti rí màá gbá yín láago. that's good. àmọ́ tójú bá yẹjú kó o má yẹ o. láyé láyé mi ò ṣeré yẹn bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ká máa fi sínú wà ní ayé tí agbára ọlọ́run ò ká ni. Ah, mami ilé ti pọ̀ jù fẹ́mi. ọ̀dájú ni ẹ́ alábòsí ọmọ ni ẹ́ ah, ìwọ ọmọdé yìí torí ọlọ́run ọ̀gẹ̀dẹ̀ ọmọ mi ó ti wo kókó ẹyẹ tán ó wá sọ di igi burúkú àbí ah, <laughs> irọ́ ló kó máa ṣojú èmi pẹ̀lú ẹnu ilé yìí ṣó ti gbọ́ ó pa èèyàn toyún toyún tọmọtọmọ nú ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní sunkún. ẹ ní sùúrù ìyàwó ẹ ní sùúrù. kí ni ẹ kàn wọnú ilé ẹ̀dẹ̀ ń wá ọ̀rọ̀ lé ọmọ lórí kí ló dé ẹ wò tẹ bá ń sọ̀rọ̀ tábà fún yín lésì kì í ṣe pàgọ́ o kì í dẹ̀ ṣe pé èèyàn ò mèsì ọ̀rọ̀ ẹ̀ ń pariwo ẹ̀mí méjì ẹ̀ kìíní kan ṣe méjì kò yé wa. ó tiẹ̀ da bẹ́ẹ̀ fún yín tẹ́ ẹ jó yà tẹ́wọ́ lára tẹ́ ń tẹ́wọ́ pẹ́ tẹ́ ń tẹ́wọ́ pẹ́ ọmọ ẹ gan ni kò tẹ́nu èèyàn burúkú lọmọ ẹ bí dáadáa kò bí léèrè sọ wípé ìyàwó ọkọ ẹ̀ tó lóyún báwo ló ṣe ṣe ó pa tọmọtọmọ inú ẹ̀ ni ó tún wá mú ọkọ ẹ̀ tún wá fọ́ lójú ẹ wá sọ pé kì í dákẹ́ à mi ò lè dákẹ́ ẹrú ẹ o. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró Fẹ́mi ngbọ́n ìgbà wo ni ọkọ ẹ fẹ́yàwó kejì tó jẹ́ kí n mọ̀ la. mami mi mọ kankan. ṣe gbọ́ bí ó ti máa ṣe tó máa máa sunkún èké tó máa máa sunkún àbòsí ni ọmọ tó yẹ kán ti fi wà sí àárọ̀ dànù àti yóò ṣe àtọmọ òfò. wo nǹkan kò gbọdọ̀ sọmọ mi ojú ẹ̀ tó láì ẹ ní sùúrù ẹ ẹ wọlé oríwó gan ẹ wọlé oríwó ẹ kí ni gbogbo eléyìí gan àkàndà ni wọ́n ní ẹ̀jẹ̀ pariwo ní ogun ká ruru ni Yorùbá máa ń àsìkò ariwo kọ́ yìí hmm. ni àsìkò ẹni tó wà lérí ìdùbúlẹ̀ àìsàn òun ni ẹjẹ́ àdùn ẹ̀mí ẹ̀kọ́ gbàdùn hmm. ẹ̀yin ò ọmọ pé òun ni gí àràbà tí gbogbo wa sá sí ni ní báyìí ojú ò ti gbogbo wa pátápátá ni kí ló wà dé gbogbo òjókòó yìí láǹfààní báyìí mo ní. àmọ̀ràn ká gbogbo àwọn ará bí lọ. ee hospital tẹ bá ní àlọ àlọ bẹ́ẹ̀. Ah, àbẹ́ máa gbọ́rọ̀. gèdè ẹ hospital kọ́ lèmi ń sọ èyí tèmi ń gbìyànjú àtijọ́ ni pé ká lọ lé oníṣègùn tó dán mọ́rán tó sì mọ́ṣẹ́. ilé babaláwo. bẹ́ẹ̀ni. ilé babaláwo. ilé babaláwo kọ́ ilé oníṣègùn lèmi sọ oníṣègùn. ìfà ọgbọ́ rèé ń tẹ́lú ọ̀pẹ̀ mọ́ ọgbọ́n mi sì karaba ò ń gbọ́ akọ́ni lọ́rọ̀ bí iye kan ẹni ọmọ ìpọ̀lọ́pọ̀ ọmọ tí ń jùjù àjò àwọ́dò òdùràn tí dorí elémèrè kórí elémèrè mọ́ bá fún ìwọ láwo àwọn láwo èmi lọ́bẹ̀rẹ̀ ló bá ti rí ni kó o wí aláìbọ̀mọ́lẹ́rù kó mọ́ lè rán. wọ́n ní ìmọ́lẹ̀ dé lórúkọ tá a fá ọkùnrin rọ̀gbọ̀dọ̀ lorúkọ tá a pe ṣu ọ̀dàrà kúkúrú bíi kúkúndùkú lórúkọ tá a pe yín ìyá mi òṣòro kí dúdú ó lọ kí mọ́lẹ̀ ó dé hmm. abiyamọ ẹ ọmọ ọmọ ọmọ. ohun tí ifá mi ń sọ fún wa ni wípé ẹni tá à ń torí rẹ̀ dífá ó ní kò sí láàrin wa níbí. òótọ́ ni ifá sọ ifá jáni torí ẹni tá a torí ẹ̀ wá hàn yín ilé ìwòsàn lọ́wọ́ àbáyé kò gbádùn. bẹ́ẹ̀ni. ifá wa ń sọ fún wa wípé àfi tónítọ̀hún bá tó débí kóhun rẹ̀ káwọn fi ojú orin jú lọ̀rọ̀ tó le tó sọ. Ah, bàbá ẹjọ́ ẹgbàá mi kò ríran òun la ṣe gbé lọ sílé ìwòsàn. kò ríran. bẹ́ẹ̀ni. mi bójú rẹ̀ ló fọ́ ṣé ẹsẹ̀ rẹ̀ rọ. aláàárẹ̀ ìhá yàrá o bó bá domi wọn ò gbọ́n ni o bí ò bá lè débí ọ̀rọ̀ níyànjú o. Ah! ká débi bàbá. bá a bá domi sórí ilẹ̀ ń bọ̀ àbẹ̀tẹ̀ bá débi. ó dáa eré o. kò burú. ẹ ṣe àdúpẹ́ sà. ẹ ṣe fún wa. ẹ ṣe fún wa. Mami. Mo wá rí o. Ṣé o sí? Ó wà o, Mami. Jókòó. Ṣé kò sí? Mami, lálàkọ́kọ́, inú mi dùn wípé mo ní kẹ́ wá síbí ẹ̀dẹ̀ wa. Nítorí kí n lè tọrọ àforíjì lọ́wọ́ yín ni. Mami mo rí i pé inú yín ò dùn sí mi àtìgbà tí inú yín ò dẹ̀ ti dùn sí mi ni bísínẹ́sì mi ò ti rójú ni kò ti rọ́nà mọ́ gbogbo bísínẹ́sì mi ti dàrú èmi tó yẹ pé mi mówó nu owó tẹ́lẹ̀ ó di yí pé kí n máa sáré kiri kí n máa tọrọ kí n tó jẹ ìdí nìyẹn tí mo fi ní kí n ṣàlàyé ìrìn àjò mi fún yín. Mami ṣe rí ìlú òyìnbó tí mo lọ tí mo dé tí ọlọ́run bá ṣe rí mi mi ò bá wọn ṣògùn owó mi ìṣògùn owó ìlú òyìnbó tí mo lọ egbògi olóró ni mo bá àwọn ọ̀rẹ́ mi gbé lọ. káyọ̀dé egbògi olóró. ṣe wá rí interest tó tọ́ sí mi tí wọ́n fún mi òun ni mo wá invest lórí business tó wá búyọ báyìí nítorí mo máa rántí ọ̀rọ̀ yín wípé tí nǹkan bá ń jóni lọ́wọ́ a máa fi ń jó nǹkan ni owó yẹn ni mo wá invest lórí business tó wá gbèrò tó di nǹkan tó di gbogbo tí mo níyì ṣùgbọ́n látìgbà tí mo rí pé ẹ ti ń bínú sí mi ní nǹkan ti dán mọ́rán fún mi mọ́. Mo ìkan ò tó kan mú lọ́wọ́ mi mi ì lè mówó mọ́nú owó gbogbo bísínẹ́sì mi ti dàrú ó ti rí rúdurùdu ìdí nìyẹn tí mo fi ní kí n wá bá yín tí mo ní kí n wá bẹ̀ wá bẹ̀ jọ torí lọ ẹ dáríjì mi ẹ ṣàánú mi. káyọ̀dé jókòó. màmá mi ẹ jẹ́ kí n wà bí ṣe wà yìí. èmi ò bínú sí ọ o mami ẹ̀ ń bínú. káyọ̀dé ń ò bínú sí ọ tára rẹ mọ̀ ń sọ fún ọ bó kọ orí ò ṣe ní bàjẹ́ tí tèmi náà ní bàjẹ́ láriwo tí mò ń pa torí mo nígbàgbọ́ pé àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ owó ẹni ní sì tún wá ẹni ṣe ẹ géńdé ni ọ tó o bá múra ṣiṣẹ́ kò sígbà tó o ní déèyàn ńlá àwọn òbí mi jẹ́ kí n mọ̀ wípé gbogbo ohun tá a bá jìyà fún ní tọjọ́ gbogbo ohun tá a bá fara ṣiṣẹ́ fún ìní pẹ́ lọ́wọ́ ẹni ìdí náà tèmi fi ń pariwo ọ̀dà náà gbà tó rè gbé egbògi olóró tó o bá ní bóró ní òbò tó bá ti pọ̀n mẹ́rù ńkọ́ ta ló fẹ́ pé kẹ́ mo ní mo lẹ́nì kankan àfọlọ́hún àdàgbé àdàfà látọjọ́ tó ti pẹ́ káyọ̀dé mo fẹ́ kó mọ nǹkan kan lónìí èmi ò lájẹ o mo ì sàjẹ́ ẹ̀ kódà ìran mi ò lájẹ rí gbogbo ìgbà mo sì ń gbàdúrà sọlọ́run mi pé tọ́ba kò ní kọ̀lá kí n gbàjẹ́ kí n filẹ̀ ṣaṣọ́búra bẹ́ẹ̀ ni n sì ní bá wọn gbà láéláé gbogbo tí mò ń sọ pátákàrà rẹ mò ń sọ fún ọ ṣé wọn mọ̀ pé bọ́jà bá tú pátẹ́pátẹ́ nìkan ni ó kù wọn ní bọ́ bá burú tán yóò kù wọ́ nìkan ìwọ nìkan ni ó kù kò tó wá ní kù wọ́ nìkan o torí yóò tún kù èmi náà mú ìdí náà tí mo fi ń pariwo òkèrè ló lójú jíjìn sí ti mẹ́kún sán bẹ́ẹ̀ ni ṣùgbọ́n inú mi dùn bó o ti jẹ́wọ́ o sì lò ó ti jáwọ́ nídìí ìwà pálapàla ọlọ́wọ́ àbá ńlànà fún ọ ò ní ṣìṣe o. Amen ò ní ṣìrìn o ò ní tójú lẹ̀ mọ́lẹ̀ ọlọ́run wà bá ń ṣe gbogbo ọ̀nà rẹ ní rere káyọ̀dé ọlọ́run lànà fún ọ ò ní rásà ò sì ní rágó mọ́ gbogbo tó o bá ti dáwọ́ lé báyìí yóò wá máa yọrí sí rere ni ọ wà bá àánú pàdé o aláàánú kan so tó ju igba aláàánú lọ ọlọ́run ìlédùbà rẹ̀ yóò bá ń gbé kú ọ. ṣàǹgbàgùn ni àìṣà. ń gbádùn ó wà tàmílì títí ó kú gangan òun ẹ̀rọ sẹ́yìn ó jẹ́ bàtí ń yà ẹ́ ń anyway má bẹ bá dàdí sọ̀rọ̀ ṣé mo pé dẹ̀ mọ̀ pọ̀ you will do something about it. Go for it. rẹ̀ balẹ̀. ọ̀tàn síbẹ̀ bá ti ń lọ as usual àmọ́ àwọn owó tí máa fi sápò. ẹ could jẹ́rìí mi I will do that. sorry for me two minutes mo fẹ́. ẹ eh, mo ti délé ẹ eh, màá pè é padà ó ṣe. sí níbí. èmi ni àbáyọ̀ mọ́ bàbá rakina ní ìsàlẹ̀ street. mi ò ní mi ò mọ̀ ẹ́ etí ẹ̀ di ni o ò gbọ́ tí mo sọ ni. mi ní kí lorúkọ ẹ mo ní kí ló ń ṣe níbí. can you hear me? yes sir mo ní kí ló ṣe mí look the last time tí mo bá àwọ pẹ̀lú ọmọdé nísàlẹ̀ i told you something ṣó ṣì rántí mo ní mi ò fẹ́ ìwọ pẹ̀lú ọmọ mi mọ́ but today you are so bold o tún wá wá sí apartment mi ah, ó mà láyà o who are you. mo rántí ń sìn sáà. ok pé kẹ́ni kí n máa wọlé. i see no no listen listen sórí kankan tó wà tí kò yí ẹ ìmọ̀lẹ́ láyé ẹ nítorí pé kò ṣàlàyé fún ẹ ó débi sí olóhùn ọmọ bàbá dry cleaner it's a lie ọmọ alágbàfọ̀ ni and apart from that ọmọ alágbe lásán lásán ni tó bá tiẹ̀ jẹ́ alágbe tó jẹ́ owó gidi ìbásàn àwọn alágbe tọrọ kọ́bọ̀ ìyẹn léyìí ṣóòrùn ló tẹ̀lé káàkiri bèrè lọ́wọ́ ẹ̀ kí ni àgbẹ́kẹ̀lé ẹ̀ o níṣẹ́ lọ́wọ́ o ní anything o dẹ̀ fẹ́ fẹ́ ọmọ tèmi it's not possible now listen and listen for good for the last time òṣì tó ń bá ọ káàkiri àwọn ègún burúkú tó ti wà ń dilé yìí má kúrò mọ ọmọ tèmi okay I don't want to see you here again can you hear me. kí ló tẹ̀ tí ìyanjú kíní látàrọ. parí kíni ẹ mọ tẹgbẹ Wá. ni ajẹrẹ lẹgbẹ wa ọ̀nà tó ti lu méje ni wo okùn méjì ti wọ́n baba but a sọ fún yín tẹ́lẹ̀ náà plan appointment ẹ wò pé táìmù ti lọ ni. bọ́jọ́ bá lọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe sùúrù ni a sọ fún ọkọ náà méje nìkan ti lu okùn méjì mo ti dín márùn sùúrù ni kẹ́ o ẹ gbọ́. ẹ ó máa bẹ́ẹ̀ ta kí n gbé kí n dúró kí n gbà. Ah, ìyẹn máa bẹ́ẹ̀ ta. mọ́jọ́ dúró mọ́jọ́ dúró ẹ padà wá ni nínú kó dúró ló ti mọ ẹni kì í sì ṣe tí mo lè ṣe wìtìwìtì bọ́ba tún já ní tiẹ̀ lèmi ní ìhùn dáadáa ẹ padà wá. ká padà wá. ẹ ti bá a ṣe o ìbànújẹ́ bí ọba ẹkẹgbẹ́ ẹ̀tẹ́ máyà lẹ́ẹ̀mí ọ̀mù àpèrè orí máa gbọ́ tòwúrọ̀ tọ̀sán talẹ́ mi kó yege. yege ojú mi á rí rẹ̀ ojú mi rí rẹ̀ o etí mi á gbóhùn ayọ̀ mi á dára àdúrà wa ṣe gbóhùn orí mi máa kọ̀rẹ́ lẹ́sẹ̀. àbáyọ̀mí àbáyọ̀mí ṣé ò sí àtọ̀hún ni mo ti ń wò ọwọ́ àlòfàmíà kí ló dé kí ló lè tó bẹ́ẹ̀. bàbá hm? ṣé lóòótọ́ nípa ẹni tó wáyé tí lówó ayé ìyá ayé òṣì ayé àdánù ló àròkàn àròkàn nífẹ̀ẹ́ kún àsundà o ah! àìlówó lọ́wọ́ bàbá àjàyà owó ní sọ ẹ̀gbọ́n dàbúrò a sì sọ ọmọdé ẹrú ẹgbẹ́ ṣé mọ́tàn ọ́ béèyàn bá wálé ayé ìdí òlò lọ ayé òṣì ayé òfò ayé àdánù gbáà ni. Ah! àwọn ọmọ pé bí ó ti rí nìyí a mọ̀ pé bí ó ti rí ni àbá ti já amọ́sí látàárọ̀ ó di ìrọ̀lẹ́ tán nǹkan yíwọ́ máa lọ òòrí abáyé ìrọ̀lẹ́ rọ̀ tán a ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹrù láǹbù rẹ̀ dà ọdọọjú alẹ́ kí búrẹ́dì tó gan máa lórí àmọ́ bí wọ́n ṣe wà yìí kè é pẹ́jù fún ọ o bọ́ bá sì tún lè tẹpá mọ́ṣẹ́ o ṣe é ṣe kówó dé ìwé bírù mi bá mọ̀ pé bí ó ti rí ni ni ah! ẹ ti wá wọ́n ọkọ̀ fi ṣàdá. ìyá wa jẹ́ nǹkan rí ni ẹ ti wá ọ̀rọ̀ kan fi ṣàdá. ìgbódì gágá ìgbódì gágá o kùnkùnkùn bírímù bírímù adíyá fún òṣèré máa gà níjó ojú ń páwo òṣè màgà lòun ò rí jẹ òun ò rí mu Ọ̀rúnmìlà wá pé bá ò kánjú ire ayọ̀ máa dé. Ọ̀rúnmìlà pé bá òkànjú ire ayọ̀ sí ń bọ̀ òṣèmàgà ní ìjọ́ wo nílẹ̀ máa mọ́ ìjọ́ wo gan-an lòrùn ọ̀ràn sáyé ohun ọwọ́ òun ò tó òṣèmàgà ní máa sì fi gọ̀gọ̀ fà á lẹ́sẹ̀ ó wàá fi gọ̀gọ̀ fà á gán ohun burúkú wá ń já lóhun burúkú ohun burúkú ń já lóhun burúkú Ọ̀rúnmìlà wá gbé bá ò kánjú o ire ayọ̀ sì ń bọ̀ bá ò kánjú ire ayọ̀ máa dé. Hmm. Hmm. ìkìlọ̀ mi rèé o. bọ́rọ̀ ọ̀hún ti rí nù o kí ló fi á ṣe. ẹ wo bàbá hmm. gbogbo ìkìlọ̀ yóò ṣe tèmi ẹ má bínú mo ní láti lówó lọ́wọ́ mo ní láti kó ònú iṣẹ́ yìí wọ́n yàn mẹ́ta ohun tó ṣìnà sọ tó bá ṣe pé hmm, bọ́ọ̀ ti fẹ́ nu kò burú hmm, irú oríwo gan lọ́wọ́ délé ikú tó bá rí ìbàjẹ́ gbígbé àbí tútù tó hmm, bá rí àṣírí bíbò òṣòlẹ̀ láṣẹ fún ọ. àṣírí bíbò òṣòlẹ̀. àkọ́kọ́ nínú àṣírí bíbò òṣòlẹ̀ tá a máa ń ṣe àwọn ìbejì méjìlá máa ń lò àgbẹ̀lẹ̀ àbá kí wọn bọ́ọ̀lù ọ̀yẹ̀ tá a bá ti lè rí àwọn lẹ̀ <laughs> owó dẹnu o. ìbejì méjì. Hmm. bẹ́ẹ̀ ni kódà nǹkan a máa ń lo àfin náà ìbáàjáfin ọkùnrin o àbáfin obìnrin a máa ń lò ọ́. èmi sì tún wà tá a bá ti pè lóṣẹ́ ìta ṣetán olólùfẹ́ ni ní máa ràn ní lọ́wọ́ lórí rẹ̀ hmm, hmm, wọ̀mí ọtí níyàwó ńlé. rárá mi tí níyàwó ah. àwọn ọmọ láfẹsọ́nà. Ah, ah, hmm, àfẹsọ́nà rẹ ò náà dáàmú èkó rẹ àti èkó ìyá rẹ lọ́ọ́ wà wáyìn tó o bá ti múyùn dé báyìí nǹkan á parí iṣẹ́ lórí rẹ̀ àmọ́ o tọ́ ọ bá ti sùn lójú àlá rẹ ọmọ rí òjijì obìnrin kan ń lọ ọmọ bá láṣepọ̀ hmm, àbáyọ mi ò tí bẹ́ẹ̀ báyìí lè ṣẹlẹ̀ sìkìtì owó dé bá ọ̀nù o kọjá bó ti jẹun. ẹ rí oògùn owó tí arákùnrin yìí lọ́ọ́ ṣe òun ló fa oríṣiríṣi àjálù tó ń ṣẹlẹ̀ sí ṣe wá rí ìránṣẹ́ òjijì tí ń bá láṣepọ̀ lójoojúmọ́ ìyàwó rẹ̀ yìí ni o. àbáyọ̀mí àbáyọ̀mí gbọ́ wọ́n ah. bẹ sọ̀rọ̀ àmọ́ mi ọmọ mi àgbà fọ́. ẹbí ò mọ abájọ àbáyẹ ń béèrè orúkọ ìyàwó mi àti orúkọ ìyá ìyàwó mi lọ́jọ́ yẹn lọ́hùn èmi ò mọ̀ pé ìyá mi náà fẹ́ lò fúnṣẹ́ náà. ó béèrè orúkọ mi náà. wọ́n béèrè. ṣé ẹ rí ìránṣẹ́ òjijì òun ló fa ìrànmọ́ bí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ bá wá gbàgbé ọmọ obìnrin ìjọsí tó ṣaláìsí àtòun àtọmọ ìránṣẹ́ òjijì náà ló fa ẹ̀ wá rẹ́ni tó dúró tẹ̀ ń wò yìí kòròfo lásán ayé àtọ̀run yé orí mi o. àbáyọmí ṣẹ́sàn ìfẹ́ tí mo ní sí ẹ̀mí. ìdúkọ̀ ìdúkọ̀ àmá mi. wọ́n sọ mí di korofo. ìkà ni ẹ ọyọ mi ìkà ni ẹ ọmọ ọlọmọ ẹgbẹnu òṣì sọhùn ẹgbẹnu rádàrádà sọhùn kẹyẹ ká sọ̀rọ̀ gidi jàre. ẹ wo ẹ ní sùúrù ìyá ìṣẹ́ tó bímọ òṣì àjàlá táwọn náà ṣẹ́yìn náà kọ ibà ìnísí àbílẹ̀ ayé ìkọlẹ̀ wà ńgbà tẹ́ bẹ̀rẹ̀ sí sọ́kọ́ ọmọ mi ló ń ṣe ọmọ yín iṣẹ́ rí ilẹ̀ bá iṣẹ́ rojú ayé iṣẹ́ ẹ wo nǹkan kan gbọ́dọ̀ sọmọ tèmi o tí ẹ bá fẹ́ kó kù méjì ò bọ́lọ́run náà ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ọmọ mi ẹ wá nǹkan ṣe sí o. ẹ ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ ṣe sùúrù o orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o ohun tèmi rò pé ó kù tẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ wá ẹni tó bá ṣoògùn lọ kẹ́ lè wá túnṣe sọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí o èyí tèmi rí sínú wàhálà wà. Ah, kí ni wàhálà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àfẹ́rù wọ́n irú wàhálà wo ni o tún sọ jọ nítorí ọlọ́run inú òkùnkùn ló fẹ́ everybody sí náà including èmi tí mo jẹ́ kó rí kó sọ ẹ̀gọ́ mi ìmọ̀ nǹkan kan pa gbogbo tó ń sọ látàárọ̀ yìí jọ bá wa tàn mọ́lẹ̀ sí kó jẹ́ kí gbogbo akó ń bíbá yìí náà. ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí Yéwándé ṣaláìsí pẹ̀lú ọmọ ó rú mi lójú mo bá ní kí n lọ fi tó bàbá létí bóyá ó lè tàn mọ́lẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ fún mi ibẹ̀ ni mo ti wá mọ̀ pé bàbá ti kú. orí mi ò bàbá ẹ gbà mí ẹjọ ẹ má jọmọ lọmọ okú sí mi lọ́rùn ẹjọ kí lẹ lè ṣe torí Ọlọ́run ẹ ṣàánú mi. ẹgbẹ́ nu dákẹ́kẹ́ yẹn ká sọ̀rọ̀ gidi ẹ já sọ bàbá ẹ ṣàánú ẹ ní ẹ wo nǹkan kò gbọ́dọ̀ sọmọ mi ọmọ mi ṣe pàtàkì sí mi ẹ ṣàánú mi. ṣe rí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó kù òun ni pé kí arákùnrin kó lọ sọ́dọ̀ ẹni tó bá ṣiṣẹ́ èrè tí wọ́n fi ṣiṣẹ́ fún kó lọ gbé wá ṣé pé ẹni tó gbé ẹ̀fọn ó lè rí ìran gbèrè. ó ràn ó ràn létí ìsọ̀ yóò dẹ̀ sọ sí lọ́kàn bó bá ti débẹ̀ èrè tí ọkàn rẹ̀ bá yàn tó pé kó fọwọ́ lé bó bá ti fọwọ́ lé òun ni kó máa gbé bọ̀. jọba jọba jọba dìde lẹ̀ kó ló bẹ̀rẹ̀ wá ní sùúrù ẹni sùúrù ẹni sùúrù. àwọn ọmọ yẹn bá wa ṣe wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ lẹ́gbẹ̀ẹ́. Ah. orí mi o orí mi o. Mami fi ẹ̀ ẹ̀ paramọ́ ẹ̀ paramọ́ ẹ̀jẹ̀ àríbì kọjá ẹ̀jẹ̀ àríbì kọjá paramọ́ bá a fa ṣòkòtò rẹ̀ sókè. ẹgbẹ́rẹ̀ mọ̀ ni ẹgbẹ́rẹ̀ mọ̀ ni kó ló la. ọmọ jókòó a kọ̀rọ̀ gbọ́dọ̀ wà ẹjọ́ tẹ̀lé wa pẹ̀ síbẹ̀. ìyàfẹ́ ló tẹ̀lé mo ní wíwú bí ẹnu ọ̀ka ẹni ìfẹ́ ni o ìfẹ́ ni o ọkọ mi ọkọ mi ṣọ́ra ń tiẹ̀ báyìí olóṣèlú ìdìkòrò fún. ẹ gbọ́dọ̀ mọ́ gbèrè wa o ẹ gbèrè wa o. ṣe bọ́gbé yóò gbé mi kí n là láì mọ̀ pàkànjú tùlú ọ̀rọ̀ kì í yóò jẹ̀rìn kan lọ. òtútù ló mú mi ẹ̀fà ránṣẹ́. ààrẹ ti débẹ̀ tán ibẹ̀ yẹn ni ibẹ̀ bá ti pààkì síbi igi ọ̀kan yìí ẹ wọ ẹgbẹ́ báyìí ibẹ̀ lọ́dún lóde mi. ìrírí ọwọ́ ṣojú mi kò rọ́ ṣojú mi kò mímọ́ ké èmọ̀ rẹ̀ ó èmọ̀ rẹ̀ ó ẹni rẹ̀ mi ẹ̀wọ́ ẹ̀wá kọ́gbọ́n. ìrírí ọwọ́ ṣojú mi kò rọ́ ó ṣojú mi ìrírí ọ̀la ó là mímọ́ ké èmọ̀ èmọ̀ rẹ̀ ó ẹni rẹ̀ mi ẹ̀fọ́ yìí kọ́gbọ́n mo ṣe bí fún.

bùdá báyìí kí ló tẹ̀ dùn ọ́n. fada èmi ni bùdá ẹ máa wọlé. mi ò ríran ní gèrè. kí ló ṣe yín lójú. bá ṣe rí nìyẹn. Eh, eh, iṣẹ́ tí bàbá ṣe fún mi òun ló ṣokùnfà ẹ̀ wọ́n dẹ̀ ní èrè tó fi iṣẹ́ yẹn ló lè tọ́nà gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ èrè yẹn lẹ́wọ́ fún báyìí jọjọ bá gbé jáde jọ. èrè. ẹ eh, èrè. kò gbogbo èrò tó wà nílé yìí ni mo ti tà látìgbà tí bàbá mi ti kú. Ah! wo wo jọ àbúrò torí ọlọ́run má má má má ṣeré kéré o jọ nítorí ọlọ́run sórí òde ibo lẹni tó ta èrè yìí fún gan ibo ló ń gbé gangan àti pé ìjọ tó oṣù tẹ̀lé mú wa débẹ̀ wọ́n sórí tó bá jẹ́ tó mo ní láti fún ẹ ní ẹni tí o tí mo ní ọ ní ẹni tí ni màá fún ẹ jọ nítorí ọlọ́run jọ o. onítọ̀hún ò gbé lágbègbè yìí. Ah! ayé mi o. àfọ̀rọ̀mọ̀ kó má ti dé ìlú ọba mo ríre ah, ah, ah. ṣé fara ṣe wà mẹ́ẹ̀ fada rè. mo wà ń bí. ó wà mí ní sọ̀ngbọ̀n mi. mo ń gbọ́. o ṣe o ṣe jọ júwe ibi tí ẹni yẹn gbé fún wa ó ṣeé ṣe kó má ti travel àwọn a máa wá lọ jọ. tó lè má lọ jọ. ó dà ń bọ̀. mo ṣe kan lọ́ọ́ òtútù ló mú mi ẹ̀fàrọ̀ ọ̀ṣẹ́ ráyé àsopọ̀ iná tó kù kígbe. Ah, ó ṣe ọmọ mi á dáa fún ẹ ẹ kú dúró. màlẹ́ mà. sẹ́yìn ni ẹlẹ́ǹbẹ̀rẹ̀ káyọ̀dé. bẹ́ẹ̀ ni mà. ṣé kò ṣòro. Ah kò sí mà awárí ni mà. káyọ̀dé ò sí nítòsí káyọ̀dé ti padà lu ọba èyí tó sì lọ lọ́tẹ̀ oníkanrin kése ni o kì í ṣe tikú kì í ṣe tàrùn yọ̀ọ́ pé o tó dé. Ah! oh my god. ẹ kí ló dé ìyá wa. orí mi o. kí ló dé ẹ sọ fún mi. ah pé a lè rí. ẹ lè rí o kí ni tó ṣẹlẹ̀ ọ̀nà ẹ̀ jìn arákùnrin ìwọ sọ̀rọ̀. ẹ jẹ́ àmàlọ́. ẹ jọ ṣé pé a ní ẹ sàn tó dé fún mi ẹ ẹ má wọrí màá pa padà yọjú sí ẹ jẹ́ àlọ́ mọ́ mi. orí mi o. màámi kí ló dé. o àbáyọ má fún ẹ ní kò sí ọkọ màámi ẹ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún kó ká kó bí báyìí. wo àmàrí o wọn ló ti lọ sílùú òyìnbó o wọn ní kò tiẹ̀ wá sọ pé gbà báyìí ló máa dé. wàhálà rẹ màámi wàhálà rẹ ẹ wo kò sí wàhálà kankan ẹ jọ mami ẹ wọlé ẹ wọlé ẹ wọlé mọ́mí ẹ wọlé ah, ẹ wọlé mọ́mí ẹ jọ. wàhálà rẹ o wàhálà rẹ o wàhálà rẹ o wàhálà rẹ o mami wàhálà rẹ o. ojú ajé mi sọ́mọ o ó tọ́ mi lẹ́nu o ó fòfò ṣèkejì kọ́rin ìwà ń wára. wàhálà gidi ni o wàhálà gidi ni ẹ wo tí ẹ bá kọ̀ tí ẹ gbé èrè òjijì wa àbákú láṣọ o ẹ rí ìránṣẹ́bìnrin yìí àtàbáyọ̀mí bí wọ́n ṣe bákú lè rí. ayọ̀mí owó tí mi ò mọ̀ ṣe ti mi ẹ̀ lọ́wọ́ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀

ṣe bí fúrú jí ajínigbọ́mọ o ó tọ́ mi lẹ́nu o ó fòfò ṣèkejì kọ́rin ìwà ń